a kò ní bojú wẹ̀yìn lórí ìwọ́de yìí o àbújá ni ó sì ti bẹ̀rẹ̀ ṣòwòrẹ́ ló sọ léyìí olùdíje sí ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ọdún tó kọjá lọ tó tún jẹ́ ìlúmọ̀ọ́ká àjàfẹ́tọ̀ọmọnìyàn ni ọmọyẹlé ṣòwòrẹ́ àti ọ̀gá ọlọ́pàá ìlú àbújá pé kí àwọn jáwọ́ ní orí ìfẹ̀hónúhàn eléyìí tí àwọn fẹ́ ṣe tako ìjọba eléyìí tí yóò wáyé ní àìpẹ́ yìí kán má ṣe tí ìbẹ̀rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ lásìkò yìí pàápàá ní olú ìlú ilẹ̀ wa Àbújá Ṣòwòrẹ́ ní òdìkejì ohun tí ó máa ṣẹlẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá náà ń sọ ò ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Àbújá ni ìwọ́de náà yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ò sì sí ohunkóhun tí ó fẹ́ dá a dúró bákan náà ẹ̀wẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé gbogbo ọmọ Nàìjíríà ni ó jáde tí wọ́n sì ṣe ìwọ́de ọ̀hún tí kò sì sí mímì kankan tí ó mì wọ́n Ọ̀pẹ̀yẹmí Òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard